tema piano. we go show we go let them know. oṣù kẹfà ti dé pẹ̀lú àrágbẹ́yàmúyàmú ohun àrà ọ̀tọ̀ nítorí náà ẹ darapọ̀ pẹ̀lú wa nínú oṣù kẹfà yìí eléyìí tó kún fún ọ̀pọ̀ ohun amúlùdùn ẹ káàbọ̀ sí June extravaganza lórí Orísun nínú oṣù yìí la ó ti máa fún yín ní àkọ́tún oge ṣíṣe àjàbalẹ̀ sinimá. lóòótọ́ lóòótọ́ ni èmi ni mo pe àwọn gáìsì wá sínú ilé wa kọ́ wa jà ní. ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn ìlú mọ̀ká àwíyé àti àwọn ayẹyẹ tó dọ́ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ palẹ̀ mọ́ láti ní ìrírí tó dán eléyìí tó dára nínú oúnjẹ ilẹ̀ wa pẹ̀lú àṣà tó ń ti amúlùdùn tó nínú oṣù kẹfà yìí ẹ má yí kúrò lórí Orísun fún ìrírí má ní gbàgbé June extravaganza lórí Orísun nìkan ni.